فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فيا عباد الله السلام عليكم ورحمة الله وبركاته أطلق الله سبحانه وتعالى الذي وفقنا للإسلام ọlọ́ọ̀bá tí a dọ́pẹ́ fún lọ́ba tí ó fi wájú mùsùlùmí wà àtìbátàbà àrẹ́yìí ọba tí ó fi ẹsẹ̀ wá rẹ̀ lójú ọ̀nà Islam ونسأله سبحانه وتعالى أن يجيب علينا نعمة الإسلام àbẹ̀ lọ́wọ́ ọba orí Islam kí ọlọ́ọ̀bá kó bá yọ́kó olóògbé ونسأله سبحانه وتعالى أن يميتنا على الإسلام عبد الله وما قجر قجر قصر الإسلام ونسأله سبحانه وتعالى أوامر الله وما لكينا أن يبعثنا يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم مع زمرة زمرة الأولياء والصالحين المسلمين ní ọjọ́ pé ní àrẹ̀kìyàmà kọ́lọ̀ ọba kó jọ ọba àwọn tí wọ́n gbàfà fọ́lọ́wọ́ àwọn ọmọ àlùjọ náà ìlà ìṣẹ̀lẹ̀ tí ọlọ́run sì ní ká tẹ̀lé ojú ọ̀nà wọn kọmọ kójọ kó ṣàgbọ́n ẹnìkọ̀ọ̀kan wa kó fi wá mọ ojú ọ̀nà Islam ojú ọ̀nà rere ẹni gẹ́gẹ́ bí tí a fẹ́ sílẹ̀kùn ẹ̀ tàbí bára wa sọ̀rọ̀ lé lórí òun náà yà lìtẹ̀lẹ́ màánilà ìlú ánìlùkùrán òun ni tó ní ṣe pẹ̀lú alùkùrán kẹrí ìjábùlá síra ọlọ́wọ́ يرأتي الله بأسوان محمد صلى الله عليه وسلم المتعبد بتلاوته síra tó jẹ́ pé gbogbo bàbá ti ṣe ń kà bẹ́ẹ̀nà làmà balada tí a ń sin náà wọn bá lẹ́bìrì tó gbà tí ọlọ́run bá ń sọ ó ní wa Qur'an al-fajr ó ní àti Qur'an ilé tí a bá kà ní àsìkò al-fajr inna Qur'an al-fajr kana mashhuda torí pé kòránì tí a bá ka ní àsìkò alfajari mashhuda àwọn kan jẹ́rì sí ìyẹrí àwọn malaikatullah gbogbo bá ṣe ká wọ́n tẹ́sí bọ́ wọ́n ní kòránì alfajari húnná ilé ìsí ọlọ́ọ̀bá sọ pé alkòránì níbi asọ̀dájú alfajari ṣùgbọ́n látara àkọlé ọlọ́wọ́ pé sọ̀dájú لكثرة القرآن المتلو فيها ما ترى في قرآن يمانك لنور الفجر قرآن يقول إليه يقول هو القرآن الكريم أريا القرآن الكريم المنقول إلينا بالتواتر أوتي وانضوا يحيل اجتماعه الكاذب عليه wọ́n pọ̀ débi wípé kò rọrùn tí èèyàn wá sọ wípé à irọ́ ni wọ́n fi pa wọ́n jókòó jọ wọ́n dàdà pààrọ̀ ẹni ilé ìjẹnu ọlá tí ọlọ́ọ̀bá ṣe fún Al-Qur'anul Karim ọlọ́ọ̀bá kó ṣàánú wa alal kódà bó ti ẹ̀jẹ́ pé nípa ìdájọ́ àti kùránà àti hadith ànábì muhammad sallallahu alaihi wa sallam ipò kan náà lára fi méjèèjì sí ìdà sábàtà tí a bá ti rí hadith tó fẹsẹ̀ rílẹ̀ láti ọ̀dọ̀ ànábì wa muhammad sallallahu alaihi wa sallam ìdájọ́ ẹ̀rí Al-Qur'an yìí àwọn nǹkan tí a fẹ́ bára wa sọ lórí ẹ̀ ohun tó pọ̀ ní àkọ́kọ́ òun náà ni wípé ní ìmọ̀ àmọ̀dájú pé Al-Qur'an Karim ìmùtẹ́rí látọ̀dọ̀ ọlọ́run fún gbogbo àgbáyé ọlọ́run bá fi ṣe ọlọ́ni wà máa ń sàlmáàkì ìlà ráhìmọ̀tà lil alamin ọlọ́ni ààrọ̀ wà náà bí sallallahu alaihi wasallam bí o ṣe kò lè jẹ́ ìkẹ́ àti gbogbo àgbáyé pátápátá ọlọ́run ṣe àti gbogbo àgbáyé wa kíkúra bọ́ wájú tí àlọ́bí mú wá tàbí sọ pé àlọ́bí àlọ́bí àlọ́bí iṣẹ́ ìjẹ́ ní ó túmọ̀ sí wípé ó tí àlọ́bí mú wá fún wa ìké àti ìjẹ àti ẹ̀bùn tí ọlọ́run ti tàwa lọ́rẹ̀ òun ni Al-Qur'ani jẹ́ kí ọlọ́run bá kó Al-Qur'ani kó jẹ́ kó yé wa kó jẹ́ kí

ìwé kan ní tó jẹ́ wípé kò fi yè méjì bẹ̀ láàárọ̀ ìgbà fi ìlú ọlọ́run ìgbà nìkàlì ìjábó láàárọ̀ ìgbà fi ìlú ọlọ́run ìgbà kan ní o kò fi yè méjì bẹ̀ ànáwó ilẹ̀ ìdìlá pé àtọ̀dọ̀ náà ọba ló ti fi àkálù kò fi yè méjì pé òdodo ni kùránì jẹ́ ọ̀rọ̀ ọdún ẹ̀ òdodo ni Al-Qur'an tẹ̀lé ìdí arí rẹ̀, ọlọ́run ní òun náà ni ọ̀rọ̀ tó dáa jùlọ. Allahu nazzala ahsana al-hadith kitaban mutashabihan mathalan. Ọlọ́run dájúdájú ọlọ́wọ́ ọba lọba tó sọ̀kalẹ̀, ahsana al-hadith ọ̀rọ̀ tó dáa jùlọ. Kitaban mutashabihan mathalan. Tíra kan ní kí àwọn àpòjúwe inú rẹ̀ tí wọ́n máa ń jọra wọn. Al-Qur'an nínú gbogbo tírà tí ọlọ́wọ́ ọba àdìsí ọlá sọ̀kalẹ̀ pátápátá ọlọ́ọ̀bá fi ṣe àgbà gbogbo wọn torí wípé kí ni mùsọ́tì kan nínú àbá ìrìnàjẹ́ ìlú nínú àwọn gbogbo tó wá nínú àlùkò qurani Karim òdodo tó bá wá jẹ́ nínú Taura àti Injil Kùránì ló bá jẹ́ káàmọ́ wà ní kòmù sẹ́lá èyí tó bá jẹ́ irọ́ nínú Taura àti Injil Kùránì ló bá jẹ́ káàmọ́ torí àwọn ọmọ ẹ̀gbẹ́ ti yí padà ara ni wọ́n ti dá kòránì láwá bá sọ fún wa ilé ìtú jẹ ìrọ́ lọ́nà ọba àdíkí ọlá wípé huwa lẹ́dì òun lọba tó jẹ́ wípé ó sọ̀kalẹ̀ fún fún àlọ́bí lọ́nà ọba ti rí kí wọ́n wá ṣáájú ẹ̀ nínú wọn ni Músáwà nínú wọn ni Ìsáwà ọlọ́run bá ṣe wá sọ síra kalẹ̀ fún wọn yìí ọlọ́run náà zẹ́nà àríkẹ̀ títẹ́ ọlọ́run dájúdájú ọlọ́ọ̀bá ó sọ kalẹ̀ fún wa lọ́dún àìkíkà síra bíi ní ti òdodo ti kọ̀ nínú ilẹ̀ lórí àwọn ilé tó ti sọ̀kalẹ̀ ṣáájú rẹ̀ wà á ń zẹ́lẹ̀ tẹwọ́rọ́ tẹwà ní èjì ọlọ́run sọ táwọ́rá kalẹ̀ fún Musa nígbà yẹn ìtọ́sọ́nà òun làwọn síra ìjẹ́fà wọn ènìyàn وأنزل الفرقان أما واسع الفرقان قال ما الفرقان كل تجي الفرقان الذي يفرق بين الحق والباطل الفرقان هو الإيمان الصيا لا رتجي يرى أبي تجي وجوده الفرقان يفرق بين السيد والصحيح أنتم بجابوا àti tó jẹ́ ìtó dáa kùránì ní a máa ṣe àlàyé ẹ̀kú wa èyí tó bá jẹ́ òdodo alhaqqu walkadhib bayna alhaqqi walkadhib pé ilé ìrọ́ ni aftara ala Allahi kadiban am bihi jinna ìrọ́ wọ́n fi parọ́ ni قل تعالوا الله يجي على ربي صلى الله عليه تعالوا إلى كلمة سواء بيننا وبينكم tó pàwápọ̀. wà ní kíra kiri náà pàpọ̀dọ̀ sí nǹkan ní ilẹ̀yìn ọlọ́wọ̀n ọba. ilé ìwà bí ọlọ́jẹ́ kó alùkùránì ní ohun tí bá ń ṣe pé yàgbà láàrin irọ́ àti òdodo ọlọ́run tabaraka lẹ́bì nazzala al-furqan ala abdihi liyakuna lil'alamina nadhira ọlọ́run ní ìbùkún ní fọ́lọ́wọ́ ọba ọba tó sọ alùkùránì alùkùránì èyí lè tó máa ń ṣe pé aláàrin òdodo àti irọ́ tó sọ kalẹ̀ fún ẹrú rẹ̀ liyakuna lil'alamina nadhira kó bà lè máa jẹ́ ìkìlọ̀ fún gbogbo àgbáyé pátápátá Al-Qur'an al-Karim kitabun wadihun la i'wijaja fihi tíra kan tó kojú wọn tíra tí ò pamọ́ ni أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا ọlọ́run yọpẹ́ ìfọ́nà ọba ọba tó sọ tíra kalẹ̀ fún ẹrú rẹ̀ tíra kò dúró déédé أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا ọlọ́run àwọn nǹkan tó rú àwọn nǹkan tí ò lọ déédé kò sí nínú tíra náà kọ́ ìgbìmọ̀ tíra kò dúró déédé kọ́lọ́ kó gbàjọ àti ìkìlọ̀ fáwọn ènìyàn ó sáré àti هذا بيان للناس àlàyé ni wà wúdà ìtọ́sọ́nà ni wà mọ̀wọ̀ ìrọ̀ wà sí kùránì ni yẹ هذا بيان للناس kùránì tẹ́rí àlàyé ọ̀rọ̀ wà wúdà ìtọ́sọ́nà ni وبشرى يكون لرجل وموعظة للمتقين ó jẹ́ wá sí gbogbo àwọn tí wọ́n bá ń ọba àti ọlá alùkùránì yẹ zíkírò ní zíkírò ní ìrọ́sí àdámọ́ ọmọ ènìyàn ọmọ ènìyàn máa látara kọ́mọ̀ ènìyàn lẹ́yìn nínú àlàámọ̀ tó gbà nínú àwọn ọmọ tó ma ń tọ́ka sí kọ́mọ̀ ènìyàn lẹ́ òun ni máa ń nǹkan ọmọ a máa gbàgbé kùrá níwájú ẹ̀sìkìrì ọ̀nà òní iná national nàìjíríà àwọn náà nínú àwọn tó jẹ́ tó fi gbogbo màfúrù mìnà tàkàrí ọlọ́wọ́ bá ṣọ́ alùkùránì kúrò níbi gbogbo àlébù pátápátá àlébù kò ní kan kò sì ní sọ́nù kò ní ti fún àwádìí ìbájú òní kan ọlọ́rin iná national zelda zikiro wà iná na hula àbùdùn ọlọ́rin dájúdájú àwọn aláṣọ alùkùránì kalẹ̀ àwọn ìlú àmàdáàbùgbò لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه ọlọ́run gbogbo tó jẹ́ àpùkù ìbàjẹ́ kò ní wọnú kòrán láti wájú kò ní wọnú ẹ̀ látẹ̀rẹ̀ béèyàn bá ọlọ́ àtún béèyàn bá tó yóò gbà tí ọlọ́ ayú àwọn tó tuntun tí wọ́n ṣàlàyé ẹ̀fẹ́ irọ́ ni wọ́n fi pa béèyàn bá

kò sí a máa fi dé ọ̀nà wa máa yọ àwọn kan ọmọ náà tí wá ń jẹ́ alákọ̀ọ̀kọ̀tọ̀ yá ìlú hadal àwọn ni wọ́n máa ìmọ̀ ìdájá gbogbo ẹni tó bá fẹ́ fún ìmọ̀ wọ́n gbogbo ẹni ẹni tó bá fẹ́ má dínkù bá ìmọ̀ wọ́n tààlìmìhì wà tààlùmìhì wà ṣíńtìhì nínú ọlápọ́lọ́ ṣe tó alùkùrán tí ó sì fún gbogbo àwọn tíra tó kù pátápátá ọlọ́wọ́ bá ṣe alùkùrán ìrọ̀rọ̀ fún gbogbo ẹni tó bá fẹ́ kọ́ ẹni tó fẹ́ fi kọ́ àwọn ọlọ́run ni wàlà kọ́lẹ̀ yàtàrùn àti kòrán àti zikir ọlọ́run ni láti rántí àti kòrán àwọn ọlọ́wọ́ bá a ṣe ní ìrọ̀rùn fàhálì mú tẹ́kìrì ṣàwárí lórí ẹ̀tùfẹ́ kẹ́kọ́ ẹ̀ ṣàrí lórí tẹ́sìrù ọlọ́run ṣe ní ìrọ̀rùn ni báyìí wúwa àyà ọlọ́run ní àwọn àdéhùn kòrán fi sùdúrí lẹ́bínà wọn ilẹ̀ ilé tí wọ́n gbé òun náà ní báyà wọn tí wọ́n jẹ́ orí nílọ̀ wọ́n ha sórí ní yá dáadáa sọlọ̀lọ́wọ́ àìyẹ̀sẹ́lá kó ha sórí gbogbo ẹ̀ pátápátá àwọn sọ̀hábà rẹ̀ pọ̀ ọdún wọn rẹpẹtẹ táwọn nínú ìtàn kò fẹ́ tó ha bá ń nínú ìtàn wọ́n wá sọ pẹ̀lú báyìí fún wá báyìí tó láti pálí tó pálí tàbí ẹ̀ka tí ó sì ní tètè lẹ̀ nínú ìtọ́ ọmọ ẹ̀dẹ́ èèyàn kò sí mílíọ̀nù bílíọ̀nù àwọn tó ti hákò ránṣù nínú ìtọ̀ láyé tàbí wá wà nínú mílíọ̀nù àwọn 1.5 billion lágbàáyé sọ pé àwọn tó nínú wọn jọmọ́ mílíọ̀nù mílíọ̀nù Lagos ìtawà ìwọ̀n lásán ìmọ̀ tó há Kùránì nínú tọ́nà tó wá sí àwọn èèyàn tó mọ̀ tó wẹ̀ tí èèyàn bá fẹ́ há nǹkan sórí ọ̀nà tó máa ń sàrọ̀ rẹ̀ láti há nǹkan sórí ni pé gbọ́ nǹkan yẹn yé tó dà tó bá fẹ́ dàrú àgbọ́yé àti ìtumọ̀ ìbéèyàn mọ̀ èèyàn máa fi rántí ẹ̀ ṣùgbọ́n náà ń ṣe kùránì nírọ̀rùn ẹni tí ò ti ẹ̀ mọ̀ túmọ̀ ẹ̀ rárá á sì hà sórí gbogbo ẹ̀ tó wá súrátù fatiha ni wọ́n ló mọ̀ súrátù fatiha ṣùgbọ́n wọ́n hà sórí yóò fi fún pẹ̀lú ti mọ̀ ẹ̀ ha lẹ́jú bí bífọ́dìlá tó lọ wà bífọ́dìlá Qur'an látara ní ọlọ́wọ́ ẹ̀ẹ́tù rí táwọn mùsùlùmí bá tó há wọn fíra tí ó sì fíra àtàwọn mùsùlùmí bí báyìí bá bẹ̀rẹ̀ mùsùlùmí á tó wá há sórí ìgbà wọn tó jẹ́ pọ́n lílọ àsórí arákùnrin kan sọ̀rọ̀ kan ó ní ọ̀tá tó tóbi jù fún ẹ̀sìn kìrìsìtẹ́nì láyé ó ní arákùnrin kan lò tí wọ́n forúkọ ẹ̀ ní zakariláì ọmọ india rẹ̀ olóòmọ gbogbo koran lórí ohun tó tún wá lẹ́bi ní pé gbogbo àwọn píṣọ̀ ó kú ọmọ báyìí bó ṣe há gbogbo báyìí tó rí bẹ́ẹ̀ ló wá gbogbo èyí tó jẹ́ ti àwọn yẹ̀wùdí ó wá sórí ìwé ẹ̀sìn àwọn yìí ó wá sórí ìwé ẹ̀sìn àwọn búdà ó wá sórí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó tún ní mọ̀ sáyẹ́ǹsì ó tún nímọ̀ kí ló ń ṣẹlẹ̀ lágbàáyé ó ní tó di greatest enemy táwọn ni because ìwọ tó bá jẹ́ christian tó bá lọ bèrè ìbéèrè lọ́wọ́ ẹ̀ àwọn àrùsà tó máa fún ẹ tó bá gba islam tó tó kú ọmọ ẹ tó bá padà délé ẹ̀sìn tó ń ṣe tẹ́lẹ̀ yẹn kò ní ń wọ̀n dáadáa mọ́ torí wàá padà máa ṣe ìrèjì nípa ìsìn yẹn ni eléyìí ọlá tọ́lọ́ ń ṣe fún ọmọ òṣèlú tí ò sì lòun gbogbo ọ̀dọ́ bá láwọn àkùnrà òjúrí ẹ̀rí ọjọ́ tó bá pàdé àwọn tí wọ́n mọ̀ báyìí ó máa sá lọ torú dàrú ní pẹ̀lẹ̀ áyà tí mo sílẹ̀ kọ ọlọ́run ní nàìjíríà àní kàìkìkà ọlọ́run sọ síra àlẹ̀ fún wa mo ti kọ́lù kó lè máa jẹ́ fún àwọn ti lọ ṣáájú kó lè máa jẹ́ ìmọ̀nà fáwọn ọmọnìyàn ní àgbòdo wa lọ́dún kan arákùnrin kan ó ṣe wá ní christian pastor ó wá fẹ́ fi hàn fáwọn òun náà mọ báyìí ó mọ kùnrán bó ṣe kó ti àyà yìí ṣùgbọ́n lọ́dún yọ ọ̀fà yẹlẹ̀ fún wa ká wá dá sí torí bí àyà tó sọ ọlọ́run ti sọ tó fẹ́ mú jáde lẹ̀ kí lọ́nà fi parí ẹ̀ ó ní wúdà lè náà ó ní ní kọ́bílù méjìlì tẹ́lẹ̀tẹ́lẹ̀ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rẹ̀ tíra yẹ jẹ́jẹ́ ni owó dálì náà ó jẹ́ ìlọ̀nà ìtọ́sọ́nà fáwọn ènìyàn kò ń ṣe ní sílmọ́ wá sọ pé wà á ń zálà lùkùrùkọ́ ó wá sọ àlùkùrùkọ́ alẹ́bí ìfàdé kòwú bẹ̀rẹ̀ àti wà ìbáàkù ó tó bá ń ṣàlàyé ìyàtọ̀ tó wà láàárín òdodo àti rọ́ ohun tó dáa ju bí ò dáa ọlọ́run ti wá sọ̀kalẹ̀ pé èyí tí ó dá ní àwọn tírà tó ti sọ̀kalẹ̀ ṣáájú yẹn àwọn àmà ṣàlàyé ẹ̀ tó bá sọ pé táwọ́rà àti ìjì kò sí láyé mọ́ rárá òun kọ́ ní báyìí rárá gbogbo gbàtọ́ bá ti sọ̀rọ̀ nípa táwọ́rà àti ìjì kò ń ṣe báìbù lọ́lọ́run sọ̀rọ̀ pẹ̀ torí pé báìbù gan kò kí ń ṣe ohun tíra tọ́lọ́ fún ẹ́yídà àti àti Musa wọ́n kàn mú díẹ̀ wá ló àwọn ọ̀rọ̀ ẹni ẹ̀ wọ́n fi kún bọ́ọ̀lù ló ní gbogbo ẹ̀ kódà wọ́n tún sọ débi pé gbogbo àwọn ẹ̀rí pé nínú báyìí wọ́n máa sọ pé ìdìbò kọ̀ọ̀kan ìdìbò kọ̀ọ̀kan ìdìbò kọ̀ọ̀kan gbogbo àwọn tí wọ́n ń dárúkọ yẹn bí alaye anonymous إنسان مجهول ليس له تاريخ àwọn èèyàn tó ní ìsìrì tó èdè sọ pókè ẹni báyìí ẹni báyìí ẹ wo tẹ bá ń sọ̀rọ̀ hadith fàpẹ̀rẹ̀ ká máa bá tó pòrọ ní àbólódodo gbogbo ẹ̀ lágbọ́dọ̀ mọ̀ full information wọ́n kọ̀ tó ìdìbò kan kìrìmáyà ìdìbò kan kìrìkan tálẹ́lì rẹ̀ wọ́n lẹ̀ tí wá rí fáwọn orúkọ yẹn wọ́n tún lé dárúkọ bàbẹ́ ọdún ní ìlú àbúrámọ́ ló sọ fún wa àbẹ̀rẹ̀ sí àbúrámọ́ lè wo toráwọn ìbádùn àmọ́ lè pọ̀ àwọn àbúrámọ́ lè pọ̀ àbíbẹ̀ kọ́ àwọn Abdulrahman pọ̀ náà àbìrì sí Abdulrahman èwo fẹ́ o so ìyẹ́ jẹ́ ọlá sí ọlọ́wọ́ ọba àdìsí ọlá tó ṣe fún al àwọn ọlá ó pọ̀ láíláí orí Al-Qur'an so àwọn tírà tó kù àsìkò wọn ti lọ ṣùgbọ́n Al-Qur'an kẹrẹ tírà máa ṣẹ́kù ti di ìgbà tí ọlọ́run bá fẹ́ payé rẹ̀ ni ìgbà yẹn lọ́nà ṣe mú Qur'an kò lẹ̀ àgbékò ṣùgbọ́n tírà láíláí ni ilé ìgbẹ́nu ọlá tí ọlọ́run bá ṣe fún tí ọlọ́run bá ṣe fún Al-Qur'an òun ni wípé mùtàábádú alìmùtàábádú ìtìláwájú ìmá ká Al-Qur'an àmà fi jọ́ tìlú bó bá ká Al-Qur'an bó bá ṣe kàwà máa gba ládá Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ó ní man qara'a harfan min kitabillah ẹnikẹ́ni tó bá káàrà kíkan nínú Al-Qur'an fàdáwò bíbí hasana agbàládá wàlẹ̀ hasana tó bí aṣírí àmìsàníhá láàdá mẹ́wàá láàkúlù alìsìlámi ṣáwọ̀ mi sọ pé alìkù láàrin pé ara àkíkọ ní rárá wà láti alìkù harukú gbogbo alìkù tó bá ti kàánú àlùkù àlù agbàládá mẹ́wàá lè lórí wà láàrù harukú gbogbo láàrù tó bá ti kàánú àlùkù àlù agbàládá mẹ́wàá lè lórí wà ní mọ̀hárùkú gbogbo mímú tó bá ti kàánú alìkùránù wà gbà ládá mẹ́wàá ní lórí jọmọ́. ọlọ́ọ̀bá sọ́nú alìkùránù ó ní wọ́n wá fi ṣiṣẹ́ nínú iṣẹ́ tó fi ṣe ó ta fún wọn wọ́n lọ سرا وعلانية وأقاموا الصلاة يتلون كتاب الله أو أنهم كثير الله وأقاموا الصلاة ووانكروا وأنفقوا مما رزقناهم wọ́n wá lọ nínú táwọn náà bá jẹ́ ọlá fún wọn ìrọ̀wọ̀ àlàáríyà wọ́n náà ní kọ̀kọ̀ wọ́n náà ní gbangba يرجون تجارة لن تبور ọlọ́run tí wọ́n fi lọ ní wípé wọ́n fẹ́ òdòwò pọ̀ tí ní ní ti tí wọ́n fi tí wọ́n lọ́wọ́ lójú ọ̀nà ọlọ́run ojú òun náà pé kọ́nà ọba ní fún ويزيدهم من فضله kọ́lọ̀ tẹ̀lé lé wọ́n kú ní ọlá ni wọ́n kú lọ́lá innahu huwa al-ghafuru innahu huwa al-ghafuru shakuru ọba aláforíjì ni ọba tí máa ń dúpẹ́ fún mi kùránì tẹ́ rí ẹ̀ tírata máa ń kà bí ọba tí ń kà máa gbà ládàá tàbá wá ń kà ní kùránì yajibu alayna tadabburuhu tíra ta bá ń ronú títúmọ̀ ẹni èèyàn kan ní èèyàn kan ní máa ní máa wà á máa ronú títúmọ̀ ẹ̀ lọ́nà ti sọ fún wa wípé afẹ́lẹ́ yàtẹ̀lẹ́ bẹ̀rùúnẹ̀ Al-Qur'an ọlọ́run sáwọn èèyàn olódó sí ní ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا bẹ́ẹ̀ yọba ronú sí kúránì dáadáa wà padà rí wípé kò ya para wọn rárá torí tó bá lọ jẹ́ pé kúránì yẹ ọ̀dọ̀ kan ní ìtòyàtọ̀ sọ́nà ló fi wáyé ẹ̀bá ti rí ìyapa bẹ̀ أفلا يتدبرون القرآن ọlọ́run ní káwọn èèyàn máa ronú sí àlùkùránì ní àmàrà kúrò orí àkọ̀ọ̀bá ìhà ọlọ́run ní àbí àwọn kọ́kọ́rọ́ wọ́n ti fi tí bá ti ronú sí a máa a ni wá máa lékún ọlọ́wọ́ bá lékún ọlá fi ń sọ fún wa wípé innamal mu'minun dájúdájú àwọn onígbàgbọ́ òdodo tẹ́ rí ẹ̀ àlámọ̀ ni wọn ọ̀nà kan náà إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم ẹ̀dákanìwọ́n ìdá fífìrọ̀ lọ tí wọ́n bá ti lọ́wọ́ lé sí lé pàtó lọ́wọ́ ọba wọ́n ìdá olóòwò ọ̀wá ìyá mú ọkọ̀ wọn ẹ̀kùnlò gbogbo ọ̀wá ìyá bá mú ọkọ̀ wọn وإذا تليت عليهم آياته ثم بلغت ورضوا ولدي زادتهم إيمانا أرادوا وقبل وقل بطر وعلى ربهم يتوكلون وسجدوا ومن قال لهم وبا إيماني لمن يقين للبرى لهم ẹni tí ò ní mọ́ ní láyé tawakkala ala Allah kò ní lè gbára lọ́lọ́ wa man yatawakkal ala Allah fa huwa hasbuh Ẹgbẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá náà ló máa ṣe. قد جعل الله لكل شيء قدرا ó sì gbogbo tọ́lọ̀ ọba pátápátá ó ti fi kádàrà lórí kò kádàrà olóma gbogbo nǹkan kọlọ̀ ọba gbogbo wà dúró al Ọlọ́run kò sí فويل للذين يكتبون فويل ọlọ́run ní èsì ọlọ́run kó máa bá wọn kan alladhina yaktubun bí àìdíhìm àwọn tí wọ́n máa ń fi ọwọ́ wọn àwọn wá wá sí pẹ́ńsù wá sí kèkè wá bá kórúkọ wá bá kórúkọ náà wá bá kọ́kàlẹ̀ ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا ẹ̀rí wọn tí wọ́n máa kọ ọkọ̀ kalẹ̀ wọ́n wá sọ pé ilé yìí bí wọn kọ nílá ọlọ́run nítorí pé wọ́n fẹ́ fi tajà ìdí ọlọ́run mímọ̀ kátàbà ọlọ́rin látara ojú wọn fọwọ́ wọn kọ́ yìí gbé ọlọ́run tó máa bá wọn lórí a máa parọ́ ọlọ́run ló sọ bẹ́ẹ̀ torí owó mọ́bàrẹ tó jẹ́ fàṣọlá lórí àṣà lóde wọ́n sọ pọ́lọ̀ wọn bá ẹ nínú Suratul A'la nígbà tó mọ́ ọba àdíkì ọlá sọ wípé kọfà sọ́nà nínú Suratul A'la ẹnikẹ́ni tó bá ti zàkà wàzákà rọ́sùlọ̀rọ̀ yìí ọlọ́run ló rọ́ sí ọlọ́run pàṣọ ńlá ó ti kírun sọ́lọ́sọ̀lá wọ́n ní pàṣọ ńlá fáṣọlá kọ́ lè rówó gbà lọ́wọ́ fáṣọlá àbí wọ́n pàrọ̀ mọ́nà wọn bá nígbà ní ẹ̀rẹ́ lórí tó bá ráwọ aláǹkárá lórí ìjókòó á lè ikú iṣẹ́ ọlọ́run tó ní ìfẹ́ ìyà ọlọ́run dárúkọ nínú alùkùnrin inna ankara al-aswati la sawtu al-hamir inna ankara al-aswati inna ankara al-aswati àbí kí ni ankara lọ́kọ́ ni nígbà náà ni inna ankara àbí bí o bá ti bá fẹ́ pín tẹ́ ọ lè rí ankara al-aswati inna ankara al-aswati àbí ankara ẹ̀yà aláǹkara ẹni fọ́lọ̀ dárúkọ yẹn bàbá wa ẹ́ ọlọ́run kí inú àlùkùrá rí pé yà aláàkárá iná àkárá làkùwádìí ẹ̀ torí wọ́n fẹ́ fowó lọ́wọ́ àwọn aláàkárá wọ́n ti sọ fún àwọn aláàkárá tẹ́lẹ̀ pé òwà káró jẹ́ tẹ̀mú àfáàná wa lọ́wọ́ fún ilé pẹ̀lú fọ́lọ́ sí ẹ̀yìn aláàkárá ó yẹ wá sọ wá kárá fàwọn ìlú náwó bí ma kátàbàtà ìdílé mọ́nà ní pé kó ma bá wọn torí ma parọ́ mọ́nà wọn ọba lókè ọlá ẹ̀dẹ̀kúnlò ala mẹ́kàdì wọ́n máa ta ọ̀rọ̀ ọba sáà náà ń nílá tọrọ ọgbọ̀ owó jẹ tó máa gbà ní ayé ọlọ́ọ̀bá kó sí àdó ẹni kọ̀ọ̀kan wá o Al-Qur'an Karim kò ń sọ wọ́rọ̀ awẹ́wà o wa ma huwa bi qawli sha'ir Al-Qur'an ń sọ̀rọ̀ orí nínú àtọ́wò táwọn ọ̀yọ́ gbogbo ilé ìyẹ̀ṣẹ́ ní ó Ayámúdù ní láìrọ̀ nílì alàmúnà àrá àmá ìrọ̀ yìí kọmọ bá wa pé àwọn bàbá wa tó fi lọ. Ìgbìyànjú àsìkò yẹn ni mo bá wò pé kí wọ́n náà bá lè ní ha a padà dúró lé ẹ lórí a padà dúró lórí ẹ padà dúró má kó wà náà bá rẹ wà máa húwà ní kọ́ oníṣà ìrìn ọlọ́dún orí tó rí ẹgbà sọ̀kùrá jì lórí ọlọ́ni wà máa húwà ní hajj kò kìí ṣeré oníṣọ̀rọ̀ awẹ́wàá káàmà wá fi ọ̀rọ̀ kùránì káàmà fi já pará ọlọ́wọ́ kò torí eléyìí wà náà hùwà ní kọ́wù ìṣẹ̀yẹ̀ pọ́ọ̀lẹ̀ ọ̀dì kò ń sọ̀rọ̀ ìṣù ìwé ìrọ̀rùn nǹkan ní rárá ọlọ́rin ọ̀há ìtumọ̀ ọ̀há ọlọ́rin kan ló wọ̀ ما أنزلنا عليك القرآن لتشقى àṣọ alùkùránì kalẹ̀ fún wà ó dẹ̀ padà yá wèrè ààbò ṣe kùránì ló sà ọ̀rí ìlú sà kò ṣe kùránì ọlọ́lọ́ máa ń dágbà àdáyíká ìkọrọ̀ ààdáni tẹ́ṣẹ́kọ́ ọlọ́ ní àṣọ alùkùránì kalẹ̀ fúwà lọ́dí kó bà lè jẹ́ sábà tí ó ní fún àbíwà náà fún ẹrẹ ìlẹ̀ ọlọ́run láàpọ̀ kalẹ̀ kó lè máa jẹ́ ìrántí ní fẹ́ tó bá ń páyọ ọlọ́run ọba Tàrùbílára ni mẹ́nu ọ́lápọ̀lù àwùgbọ̀ wa dàbà wá sí ìlà ìsọ̀kalẹ̀ látọ̀dọ̀ tàrí. Ni mẹ́nu ọ́lápọ̀lù الرحمن على العرش سواء انتو سوكان يا الرحمن وبطوة نوري على رسوله له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت ثرى ọlọ́wọ́ ọba tó sọ kalẹ̀ òun lọba tó ti kiri lẹ́wọ́ máa fi sàmà wá tí wá máa fi áwọ́ gbogbo tó wà ní sọ́rọ̀ pátápátá ọba tó ní ló sọ kùránì kalẹ̀ gbogbo tó wà lórí ilẹ̀ pátápátá gbogbo tó wà lórí sọ́rọ̀ wà máa ka iná hùmá tó bá tó wà wòfẹ́ èyí tó wà láàárín kọ́ ta ló ní ọlọ́wọ́ ọba wà máa dáṣítá sábàrọ̀ ẹ̀ tó bá jọ́ ọlọ́ọ̀lónìí tó wà lórí ilẹ̀ ọlọ́ọ̀lónìí tó wà sọ́mọ̀ àti tó wà láàrin ẹ̀ ìtó wá wà ní ilẹ̀ ńkọ́ wà máa ọlọ́run ní àti tó wà ìlẹ̀ ohun tó ń jẹ́ kọ̀kọ̀ tẹ́ fi ìtàbí ànàmọ́ àhúwà lẹ́àpọ̀ bó ṣe rí nìyẹn torí tí ọlọ́ọ̀bá aláàní òdodo wà á nàmà tẹ̀lẹ̀húnà lè ló ní ìlú bá gbogbo tẹ́ǹpẹ̀ lẹ́yìn ọlọ́wọ́ ọba يبطل ما خلق السماوات وما في الأرض وما بينهما إلا بالحق ọlọ́run ni àdásọ́mọ́ àti ilẹ̀ bí ó ṣe pẹ̀lú òdodo wà ájáyé mọ́rẹ̀ ọ̀nà òmìnà láàrùn àwọn tó yàtọ̀ sọ́lọ́ tẹ́mpì lọ́lọ́ jésù ó yẹ fi ọ̀wà kí ló dá mọ́rẹ̀ ọ̀nà òmìnà láàrùn lórílẹ̀ ẹ̀sọ́ tí jésù dá ẹ̀sọ́ tí Muhammadu dá lórílẹ̀ ẹ̀sọ́ ẹ̀sọ́ tí Musa dá ẹ̀sọ́ kọ́kọ́ tó jẹ́ ẹwà wulẹ̀ títí títí ẹ̀rí kọtọ́ dá ọlọ́run ya ilọ̀ sí sọ́mọ̀ aláwọ̀ ṣirkùn fi sábà wà ọlọ́run ẹlọ sí sọ́mọ̀ kẹwàá fi hàn ní bóyọ́ ní ṣíríkún bóyọ́ ní ẹ̀mí participation wọ́n lórí pakọ̀tọ́ dá ìtúni ìdíjá ó ní wájá pé ẹlọ mú wá òsì bá àtẹ̀yọ kan báyìí ló báyìí jésù ti fèrè lọ́nà ìjú ní ìdíkà bí i kọ́bí ní hàdá tẹ́ bá gba kùránì gbọ́ bí kùrán bá sọ fún ìgbé ọ̀pọ̀ ṣoṣo lọ́nà ẹ sí nǹkan ní ìlẹ́yìn ẹ̀ ó yá ẹlọ mú síra àlúwà أو أساوة من علم إن كنتم صادقين

kùránì ló jẹ́ ká mọ̀ ọlọ́wọ̀n ọba àdíkì ọlá ọlọ́wọ̀n bá ní máa ń dájájẹ́ rí mẹ́lẹ́dì bẹ́ẹ̀ ọlọ́wọ̀n níbi àrọ́ bí ọmọ tó ń jẹ́ jíra tó gbogbo ẹ̀ ọlọ́ọ̀ni ìrìn ànábì ò mọ́ ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء awani asọ̀kalẹ̀ fún wa lọ́nà awani ní mọ́lẹ̀ kùránì wá jẹ́ mọ́lẹ̀ sáàmà ṣàlàyé òdodo fún Kòrán ilẹ̀ ìmọ́lẹ̀ ni. Ọwà ní okùnkùn, lè yóò kó ìyá olùmí náà fúlú máa ti ilá lórí ìmìrọ̀ sí him, ilá fìrọ̀ ọ̀hún àti ilé àmì rẹ̀. ní kalẹ̀ ó ṣe lè kúrò ní ojú ọ̀nà ọba tó lè sọ́mọ̀ tó nílẹ̀ kọ́nà ọba kó jọ kó ṣàánú ẹni kọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká kí ìyànjú jọ náà ká mú ojú tó àlùkò àn ojú kúra ní ẹṣẹ́ kí ni yẹn kọ́nà òkú wa ní ìgbàláyé ní àwọn bí ọ̀sẹ̀ mélòó kan kí ìfàdà ọ̀pọ̀lọpọ̀ mẹ́lẹ́ ènìyàn tàrọkú wọ́n ti pa kùránì rọmọdán ti lọ kò sí tó kọ̀ wọ́n pẹ̀lú ẹ̀lọ́ àfọjọ́ tó bá láàájú àdọ́fẹ́ sí wọ́n ní wá bá wa sọ kùránì kalẹ̀ kùránì tọ́lọ̀ ti sọ kalẹ̀ látọ́jú òkè bólẹ́gbẹ́ tí wọ́n ní kó lóhùn pé ẹwà bá mi sọ kùránì kalẹ̀ nílẹ̀ yorùbá kí ló fi lọ́dọ̀ bàbá wa tọ́lọ̀ bá wa forí jù wọ́n kó fẹ́ wọn àwọn èèyàn tẹ́lẹ̀ wọn ka kùrá àwọn àdìlọ tó kọ́ sí ọmọdé ọba tí wọ́n tó kọ́ ní ti wà lókè afẹ́sọ ah, kùrá ń kalẹ̀ afẹ́sókè kùrá ní wọ́n wà lọ sọ kalẹ̀ ọyá ọyá wọ́n wá pè fún wa mọ́ṣáláṣí gbàgbé bóyá afẹ́ ka odidi kùrá ní mọ́ṣáláṣí mi gbogbo júmọ̀ tó bá tẹ̀lé oṣù mọ́ṣáláṣí mi júmọ̀ tó bá bẹ̀rẹ̀ oṣù rárá ìdítọ́nà ti sọ kùrá ń kalẹ̀ kọ́ yẹn olúkálukú kò máa kà ó gbọ́dọ̀ ní táìmù tó kúrá lójoojúmọ́ ojoojúmọ́ bẹ̀rẹ̀ ọjọ́ ayé ẹ̀ pẹ̀lú kùrán tó bá gbẹ́ parí ẹ̀ pẹ̀lú kùrán kò ń ṣe pé kájú àwọn ajé kò máa wá ọ̀nà tó máa bẹ́ ka kùrán káàkiri ẹnu jẹ́ ń gan ta lọ pé fún alágbàpọ̀ àdúrà àdúrà àmùhùwà nàìjíríà ìjọ́sìn tó lè máa lọ rẹ́ ìkèèyàn kó wá bẹ́ẹ̀ kírun àti rẹ́ ìkèèyàn bá wa ṣàdúà kí àdúà wà ìgbà tààlákà ìbáàdì àìní tán bá bèèrè pé ètò mo wà sọ fún ọkẹ́ mo súnmọ́ wọn ó ṣe ní ìdí kó máa gbà yàn ó lè sọ fọ́mọ ya àfà ẹ̀jẹ̀ máa rántí nínú àdúrà ó ti tán ìgbọ́n kó wá gbà wọ́n pé àyà àfà ẹ̀ wá lè nílọ́ là wá ṣàdúà gbogbo yẹn ń ṣàrẹ̀ ń ṣàrẹ̀ ìwọ náà ṣàdúrà fún rẹ̀ ìwọ náà kọ́ àdúrà kò sí láìsí tó pe àfà àfà ìjọwọ́ ẹwà kọ́ mi ládùúà wọ́n sọ wípé ẹni tó bá fún mi lẹ́jà jẹ ó fún mi lóúnjẹ ọjọ́ àyílẹ̀ kọ́ ó fún mi lóúnjẹ ọjọ́ kódà kò tún fún yàn lóúnjẹ ọjọ́ wọ́n fún mi lẹ́jà látàárọ̀ torí pé wọ́n á fún mi lẹ́jà ẹja àrọ̀ kódà púpọ̀ bó pọ̀ jù ìfẹ́ ìjẹ́ òjújẹ gbádùn ó wá túbọ̀ sí tó bá dá lẹ́nu ní jẹun máa tún wà máa wá ní kó fún ilẹ́jà wọ́n ní ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá kọ́ ní bọ́jú pa ẹja ó ti fún ni ní oúnjẹ ayérayé gbogbo ìgbà tó bá ti fẹ́ jẹja wà lọ sódò wà lọ sí kí wà lọ pẹja bẹ́ẹ̀ náà làdúrà káwà àpá káwà ìrànlọ́bọ́ tí ń ṣe àdúrà kápọ̀ wọn ládùúrà tí wọ́n máa ṣe lásìkò kan sásìkò kan ó fẹ́ jẹun ṣàdúrà báyìí ó fẹ́ sùn ṣàdúrà báyìí ó fẹ́ wọṣọ ṣàdúrà báyìí ó fẹ́ wọlé ṣàdúrà báyìí ó fẹ́ jáde kú olólé ṣàdúrà báyìí ó fẹ́ wọlé mọ́tò ṣàdúrà báyìí ó wọlé olúkọ tó wọ bẹ̀rí ṣàdúrà báyìí owó ló rí ṣàdúrà báyìí orí ọkọ̀ ojú omi ló wọ̀ ṣàdúrà báyìí orí nǹkan tó ń pa ẹ̀lẹ́rìí lójú ṣàdúrà báyìí ó tí ó lálàá tí àwọn eégún wọ́n lórí ẹ wọ́n sún ẹsẹ̀ méjèèjì mọ́lẹ̀ wọ́n wá gbẹ́jẹ wọ́n wá wọ́n yẹ̀yìn wọ́n fi ń wọ ẹ̀ka títì ṣàdúà ó fáwọn àgbà àwọn ayé àwọn àgbà àwọn ìyá arúgbó ló jágbà rẹ̀ àwọn àgbà wọ́n dẹ̀ ìwúlẹ̀ wọ́n wá ẹ̀ wọ́n ẹran ara ẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ pariwo lójú oorun bọ́sẹ̀ wá ń pè díẹ̀ díẹ̀ díẹ̀ wọ́n ti fi báyìí ni wọ́n rò ìṣẹ̀ lójú ẹ wọ́n bá ti fẹ́ ní wọ́n jẹ́ àà ó ti fẹ́ sí mi àà inú mi lẹ́jú lẹ́jẹ́ wọ́n wá sí gbogbo ẹ̀gbẹ́ yọ kọ̀ọ̀kan ló kọ̀ tájí lójijì ó ti wá láàbù gbogbo alẹ́ ti kú fóònù ó ti láàbù gidi náà gbogbo ibi tí wọ́n wá ní jẹyẹ tó ń jẹyẹ ló bá fọwọ́ kọ̀ ní gbogbo ẹ̀ bá ń tún wà tó ti ṣe mo wá ń darí láàmù ló bá darí kìlíà ẹgbà míì ẹgbà míì wọ́n máa ti pín ẹran mi kódà wọ́n ti jẹ etí ìyá etí ẹ̀ làwọn òyìn àwọn kódà wọ́n ti yọ ahọ́n mi wọ́n yọ ahọ́n mi pé àìwó ló bí sọ̀rọ̀ yìí mo bá lọ báwọn èèyàn tí ò ní darí ẹ lọ sọ́dọ̀ ọlọ́wọ́ ní ó ṣẹlẹ̀ sí ìyọ̀wá kan lọ́sẹ̀ tó kọjá wọ́n wá ibi wọn kọ ní wọn wọ́n ṣàkọ́kọ́ yóò ẹjáde àbáṣàdúwà ọ̀rẹ́ obìnrin kan bá jẹ́ nínú ọmọ ìyá rẹ̀ ló bá dé àà sí níbọn nínú bá ló bá gbọdọ̀ ọdún kan ládùúgbò nípa òmùdé bẹ̀ ìyẹ́ bá ní àà ah. wọ́n pè ìyá èèyàn kọ̀ jáde ní oṣù sáfẹ́ wọn ọ̀dẹ̀ rí àdúgbò yẹn tuntun àgbàlagbà rẹ̀ ìyá àgbàlagbà kò mà àdúgbò kò ní fóònù nọ́mbà kọ́kọ́ lórí kò dẹ̀ mú fóònù dání ẹjọ́ ọba ẹ̀yà wọ́n pè ní wọ́n pè ní o tó ṣẹlẹ̀ ó ṣàdébà lọ́wọ́ wá gbogbo ó tó rí fún naira ọlọ́run tó fi tùjọ ó ní kọ́ wá níjọ ọjọ́ kẹrin lẹ́yìn ẹ wá gba àwọn ṣẹ́ṣẹ́ máa lò bá tó nígbò lọ́jọ́ kejì táwọn èèyàn kà ń káàkiri tó fi ń wẹ́ lọ mú bá sí abúlé kéèyàn lé orí ìyá ní orí ìyá lọ pàjá láti rú ẹmọ ìdí òmò ló sáré rè ni ó sá já sí gbogbo ẹ wọn bá padà rí ilé ìtọ́jú gba owó kọ́ jọ̀mọ́ ẹ má jẹ́ àdára wa náà mú ṣùgbọ́n wa náà ibi tó bá ti kọ́ wa lẹ́sẹ̀ àdínlọ́gẹ̀ ibi tó bá ti fẹ́ gbé wọ́n ti máa kọrin ká gbowó wa ká ṣàparọ́ èèyàn máa pay price ignorance wàá fi ẹ̀rí ṣá ó já láìmọ̀ kó wà ní ìjẹ̀yà bàbá ńlá irọ́ irú ẹ̀ tó fi seventy thousand sàárà tí òye ládàá rẹ̀ á tó lọ́dọ̀ ọ̀nà ó ti price nìyẹn tó kọ́nà ọba àdókè ọlá kó fi wá ṣe kò gbẹ dáadáa kọ́nà kó ṣàánú wa. أقول قولي إنه هو الغفور الرحيم تعبار يسوني بير إن شاء الله بارك الله فيكم بسم الله Ọ̀rẹ́ ọmọ yòó sí, bàbá yòó sí láyé mọ́, ọmọ ọmọ yòó, ọ̀bọ̀yá ẹ̀kọ́ náà wọ́n ẹ̀kọ́, ọwọ́ àfúnwò, ẹni wá pé àwọn apá pé apá ìwá

àwọn ògbókù wa sọ́dọ̀ sí ògbèdè ká túnmọ̀ kan bóyá ń tèé lè da òkú àti ìyọkọ̀ pọ̀ dọ́kúmẹ̀ntì ọ̀dọ̀ ẹni ẹ̀lú àwọn ọmọ ìyájíkáre lọ kó dọ́kúmẹ̀ntì tọ́jú àbíbẹ̀kọ́ bí ọkọ̀ bá já lájọ tó bá lọ́gọ̀rọ̀ ọgbà àwọn ọmọ ìyájíkáre kọ́ dọ́kúmẹ̀ntì ilẹ̀ gbogbo àwọn tó dájọ sí lọ́wọ́ wọn tó wá lọ sí fara ọlọ́gbà lọ́wọ́ òkú àwọn fi ní kókó tàwọn ni bàbá yóò rí sí ni lọ́rùn bẹ́ẹ̀ òkú bá fá èyàn máa ń wá ìgbà tó jẹ gbèsè àbá sọ sábà ní owó lábẹ́ ìgbà sọ ká sọ fún ní gbèsè pé gbèsè lẹ́sì ti tẹ̀lé ó ti kó lọ́rùn òkú ẹni ní kó máa gbà gbà kókó jẹ́ lówó ẹni ní kó gbà ànábì máa ń ṣe ilé ìṣọ́nà máa lò ọ̀sẹ̀ náà tábà ń gbèrò ní gbogbo gbà tábà tí wọ́n ti ran àlùmọ́ abẹ náà kó wọn náà bá ń forí ní lágbájá káṣẹ̀ wa máa kójọ pé abẹ́ ṣe àdúrà kókò Anọ lọ àyílẹ̀ ẹ̀kọ́ àmọ́ kí ó jẹ́ ànọ́bì lọ ní èèyàn kò ọlọ́run lè jẹ́ àmọ́ kí ó jẹ́ ànọ́bì lọ ẹ̀ṣẹ̀ àmì ọlọ́run lè jẹ́ àmọ́ kí ó jẹ́ ànọ́bì lọ tó fẹ́ mọ kí ó jẹ́ lọ mọ kí ó mọ kódà lè mọ sí àwọn sàábí mọ kí ó jù wọ́n lọ náà ti ń ṣe nǹkan mí tó ya pa nǹkan ṣe ó ti ṣùkọ́nà ọba gbogbo wájú kò kachasị dáadáa káṣàdúrà ààrẹ a máa ṣe gbogbo ìgbà si bá ti rántí ṣùgbọ́n káwáṣẹ̀ kójọ rẹ̀ ìyẹn ò lẹ́jẹ́ sí àti ní bùkátà kọ́nà tó wá sí kò gbẹ dáadáa kó forí di àwọn òkú ọ̀rọ̀ wa náà gbogbo tí ànábì ti kó àwọn rẹ̀ rẹ̀ tó ń ṣe ìmọ̀ نعم وصلى الله على نعم أفاد الله نعم نعم نعم ọmọ bàbá ẹ̀ jẹ́ muslim ìyá ẹ̀ jẹ́ muslim tọmọ ẹ̀ wá wá ṣé wọ́n lè wẹ̀ ní wẹ̀ muslim rárá kí wọ́n wẹ̀ ní ìwẹ̀ ẹ̀sìn tó ń ṣe tó ti yé tí ọba rí wọ́n jẹ́ wẹ̀ mùsùlùmí àpọ́lẹ̀ àwẹ̀ bàbá kan láìpẹ́ bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ọmọ bàbá yóò ṣe mùsùlùmí mọ́ inú ọmọ yẹn dùn gan ni pé àwọn tí wọ́n fi ṣe mùsùlùmí tó bá fẹ́ wẹ̀ fún wọn máa jà sí òòrùn ṣùgbọ́n òkú mùsùlùmí tá bá fẹ́ wẹ̀ fún àwátà wẹ̀ fún kódà àdéhùn fún ẹ̀ gbogbo tó bá jọ láti bí ìdodo ẹ̀ báyìí a máa daṣọ bò àádábi tó wẹ̀ láàdábò láti bí ìdodo a wá bòdó orúnkún kọjọ orúnkún tàbá wá fẹ́ wẹ̀ gbogbo tó jọmọ abẹ́ tàbá ti fi bí àwọn clinical club yẹn sọ́wọ́ ọwọ́ òsì wa tàbá wá mú wọbẹ̀ a máa da omi sí bàbá dé da omi sí abẹ́ aṣọ yẹn náà la máa fọwọ́ bọ̀ gbogbo tàbá fẹ́ máa kọ̀ ní abẹ́ àbí aṣọ ni àkọ́bà tọwọ́ bá bí aṣọ ni oní ìfàmà street rẹ̀ ọkọ̀ bùkùlọ̀ rárá ẹwà kọ́lé kò sí ẹ̀fẹ́ yóò ṣe mùsùlùmí ó tún láwọn oríṣiríṣi nǹkan tá bá fi sí tá bá fi sí tá bá fi sí àwọn ẹ̀sùn ẹ́ abáṣílẹ̀ gbogbo ẹ̀ lọ́sọ̀ sí tó náà ẹ́ ẹ tó bá fẹ́ wẹ̀ fún náà ṣe Islam fẹ́ tí ò bá ti ṣe Islam àti wẹ̀ fún bẹ́ẹ̀ sòtọ́ bá fẹ́ wẹ̀ fún àwọn tí wọ́n fi ń ṣe mùsùlùmí wọ́n jẹ́ ẹlẹ́sìn tó ń ṣe ni wọ́n máa wẹ̀ torí pé tó bá lọ́jọ́ bèbè àlìsíámọ̀ ọlọ́run máa gbé mùsùlùmí dìde papọ̀ ádẹ́gbọ́n wọn tí wọ́n ṣe mùsùlùmí á gbé wọn dìde papọ̀ ẹ́ tó bá jẹ́ pé súnà ló ṣe lé ayé àárín àwọn àlùsúnà náà ló bá wà jọ bèbè àlìsíámọ̀ ẹni tí ò ṣe súnà àwọn tí ò ṣe súnà náà lọ́jọ́ máa wà kọ́lọ̀ ṣe àwa ní ká máa ṣe súnà lọ́bí sallallahu alaihi wa sallam tí wàá gbọ́dọ̀ ṣọ́ra ọmọ tó jẹ́ kókú tí wá jẹ́ pé kò ṣe mùsùlùmí mọ́ àwọn tí wọ́n jẹ́ lẹ́sìn náà ni wọ́n máa ṣe tó kù bá dẹ̀wà tẹ̀ tí ó bá ṣe mùsùlùmí a máa sọ̀rọ̀ pé ìwọ náà àwọn ará ilé ẹ̀ àwọn tó fi ilẹ̀ bá wa dúró tì wọ́n má jẹ́ ká burú ṣe wọ́n bá wa rán wọn lójú ṣùgbọ́n kù tó kú tí ò ṣe mùsùlùmí àdíṣẹ́ àjọ àfẹ́fẹ́ ní aládàájú paradise náà dà torí pé tí ò ṣe mùsùlùmí náà tí òkú mùsùlùmí bá kú kò ní ẹ̀ sọ pé kọ́nà ọjọ́ wà lùjọ́ náà torí ẹgbẹ́ ìgbàfẹ́ ẹnikẹ́ni tí ò bá ti gba Jésù gẹ́gẹ́ bí Olúwa tó lùgbàlà kò lè ẹwọ ẹ̀bùn tí ó pẹ̀lú ẹ máa ń tẹ́ àmà ṣàdúrà ẹmọ̀ lásìkò ìfàídà àdúrà yóò nínà ẹ̀tọ́ sí ní kò gba jésù gẹ́gẹ́ bí olúwa tó ń gbàlà abẹ́yìn gba jésù gẹ́gẹ́ bí olúwa tó ń gbàlà ẹ̀hẹ́ lọ́dọ̀ kírísítẹ̀ǹsì àwa bá ṣe ọmọ náà ni wá lọ́dọ̀ kírísítẹ̀ǹsì gbogbo mùsùlùmí iná lọ máa lọ lọ́dọ̀ kírísítẹ̀ǹsì kírísítẹ̀ǹsì àti gbogbo mùsùlùmí iná ni tó rọ́ sọ pé ẹnikẹ́ni tó bá gba jésù gẹ́gẹ́ bí olúwa tó olùgbàlà ló máa wà lùjọ́ náà ló máa wọlé ológo ẹni tí ó bá ti gba jésù gẹ́gẹ́ bí olúwa àti àwárí àwọn ìdẹ̀gbà gẹ́gẹ́ bí olúwa tó lùgbàlà tó lọ́dọ̀ christian ọmọ náà ni wa lọ́dọ̀ muslim gbogbo ẹni tí ò bá ti ṣe mùsùlùmí náà ọmọ náà ni ọ̀nà ni wà látàmù tó ń náà ilá wà ń tó mùsùlùmí ẹgbọ́dọ̀ fún àtúntì ni kẹjẹ mùsùlùmí ọ̀nà ni ìrìnà sí ìrìnà ìrìnà lọ́rí alìsílámù ẹ̀sìn lọ́dọ̀ lọ islam wà mọ́ ní ẹbí tẹ̀sùn bọ́yọ̀ alìsílámù yìí iná ń fà láyé kó bá làbí lóhù ẹni tó bá ti ṣe kọ́kọ́ tó yàtọ̀ sí islam ọ̀nà ńlá ní ìgbà lọ́wọ́ ẹ̀ wà húwà fìlà àti rọ́tí ìrìnà ọ̀sìn yìí ló máa fẹ́ lọ àwọn olóko lálùkì àmọ́ gbogbo ẹni tí ò bá ṣe mùsùlùmí nínú àwọn olú àbáwà olófo lálùkì àmọ̀ tí la wá sọra wa fún so ipò tí ẹni tí ò ṣe mùsùlùmí fi mùsùlùmí sí ní mùsùlùmí náà fi wọ́n tún tó òun ti kí abẹ́ ayé ẹ̀kọ́ ni christian gbà pé mùsùlùmí ò ní wọ àlùjọ náà muslim náà gbà pé christian ò ní wọ àlùjọ náà kó ti jà wà láì tí christian bá gbọ́ pé àfà ọmọ náà ní ẹ ní ìlú bá jiyàn ẹ̀kọ́ ìlú náà lè ra ọmọ lọ́rí ẹ̀ òun náà lè láti bá mi jàlé lórí ohun tó wá kù ní pé ìjàmbá bóòrò ṣe jọmọ náà ìdíre èmi náà lè bóòrò ṣe máa sọ fún ọmọ náà mi kí ló dé ó yá sọ fún mi tí mo fi jọmọ náà so a ṣe dialogue tí òbí jà pé àìsí ìgbè táwa fi mú pẹ́ yìí iná lẹ máa wọ̀ torí pé báyìí báyìí báyìí àwa christian náà ìlú dábí ọpẹ́ yìí muslim lẹ máa wọ náà ni so àwọn ọkọ̀ wà tá a máa ń sọ di bàbàrà kó ṣe bàbàrà wà láì kó fàjà tí ọkọ̀ sọ pàpọ̀ ọmọ náà ni ó wá ká gidi borí èyí lọ́wọ́ náà ló bá má dáadáa ó pè ẹ́ pé ó ti ẹ́ ó pè ẹ́ lọ́wọ́ náà ni ó ti wá di ìwọ náà ni tí ò lórí lọ tí ò lórí lọ lọ́dọ̀ rárá èmi ò ní lọ́dọ̀ tí mo fẹ́ sí kírísítẹ́ǹtì àbí mo ní lọ́dọ̀ kùránì sọ fún mi pé tí ò bá ti jẹ́ mùsùlùmí lọ kò ń ṣẹjọ́ tèmi kùránì sọ bẹ́ẹ̀ tí wọ́n bá bá fi àbá fi mi jà kí ni kò bá jà lọ bá kùrà níjà so ilé àdílé àlẹ́jọ́ ojú kùrà ní sọ pé ni mo sọ ẹ̀ tó ti yé so kírísítẹ̀ náà tó sọ pé mùsùlùmí máa wọ lọ́pìn ní láti bá kírísítẹ̀ yẹn jà ìlànà tó ń rìn ló sọ fún bẹ́ẹ̀ so tá bá jẹ́ pé gbogbo ńlá ló máa sọ dìde àlẹ́ mú fọwọ́ ohun tá a dé ìdílé ká ṣàlàyé fúnra wa tábàjọ wà láwùjọ tàjọ ń pé àjọ jẹ àjọ mu ní tí ò bá ti jó jẹ tá bẹ̀rù ẹ̀ ní tí àwọn òkú jẹ lẹ́dẹ̀ ẹni tó bá bẹ̀ kó jẹ lẹ́dẹ̀ tó bá fún ẹ ló jẹ má lè lè gbà ó torí ó lè jẹ fried rice ló fún ẹ tó tọ́ ṣùgbọ́n omi wà kọ̀ wá jẹ fáìlẹ̀ ah, àyà alágbájá fáìlẹ̀ ìṣìbò jẹ́ lè dáró yẹn ó ló dùn bọ́ wá ádùn ẹ̀sí yàtọ̀ àmì bóòlù òdí ní yàtọ̀ tẹ́tẹ́ ti ẹlẹ́dẹ̀ òní yàtọ̀ sí màálù tó jẹ tẹ́lẹ̀ ni ìwọ tó jẹ rábìtì ní ọjọ́ tó bá jẹ òní yàtọ̀ ẹ̀hẹ́ tó àìlú jẹ́ ti wá yàtọ̀ lébi omi níbọ̀ sí nìkan ẹ àà omi omi ọbẹ̀ omi ẹran ẹlẹ́dẹ̀ láti ṣe é ní ẹ́ kò sì jẹjẹ kú jẹ tó ṣùgbọ́n jẹ́ tó bá yàtọ̀ sí ẹ ọ́n ṣe kó mọ́ ọ́n ṣe bá rí ìdájọ́ jẹ́ ṣùgbọ́n ọjọ́ tó bá ti di kọ́ ṣòkù àràrà wà sí jẹ̀yẹ̀ ọjọ́ tó ń ṣe bẹ́ẹ̀ṣẹ̀ àti jẹ̀yẹ̀ àbá àbá jẹ bẹ́ẹ̀ṣẹ̀ àti jẹ́ nígbà ọlọ́run kọ fọ́tún yẹ̀ sí fún ẹ tó ló tẹ́sí náà ibẹ̀ tó wá lò celebrate life well spent ta ló sọ fún ẹbẹ́ tí ọlọ́run ti fún ẹ ní lẹ́tà kó ti gbaṣẹ́ tó bí celebrate ní ọdún tó ti lò láyé so kọ́nà ọba kó ṣe àmì wa kó mú wa dúró so kọ́nà má jẹ́ ká fún ní kèfè ní àmì ìṣúná wà ní kọ́nà sára Now, now, now òun lájútọ́ rẹ̀ nínú ẹ̀kọ́ ẹni tí ò bá ṣe mùsùlùmí tó bá kú gbogbo tó ní ṣe pẹ̀lú òkú ẹ̀ pátápátá àwọn tí wọ́n jọ jẹ ẹlẹ́sìn kan náà ni àwa yọ̀ǹda pátápátá tó tó kú mùsùlùmí bá kú ẹ tí ò ṣe mùsùlùmí wọ́n náà má bá wọn dá sí má bá wọn dá sí ó sájẹ́ra wa àwọn ará ní òkú a lè lọ bí sí wọn ká sí wọn ẹkú ọ̀rọ̀ ìlú sábà ní ìta lè gbé fún wa lè fún wọn láti fi ràn wọ́n lọ́wọ́ ṣùgbọ́n wọ́n fẹ́ lọ sí òkú àwa ní àjọba lọ sí rárá kò sí ẹnu ẹ̀sìn wọn àti ẹwà àti ẹra wa nílò àti ẹra wa ẹni tí ó bá jẹ mùsùlùmí tó bá wọ́n wá fẹ́ lọ sí títẹ́ àlẹ́kọ̀ọ́ láti tẹ̀lé wọn lọ títẹ́ tí wọ́n ti fẹ́ lọ sí bẹ́ẹ̀ náà ni tí mùsùlùmí bá kú ta fẹ́ lọ sí ẹni tí ò ṣe mùsùlùmí kò lẹ́tọ̀ọ́ láti tẹ̀lé wa lọ títẹ́ kódà bọ́ bá ti ọ̀tẹ̀lé wa lẹ́nu déètì ẹ̀ wọ́n máa dúró lẹ́nu déètì ní àníjẹ́ wọlé yé so gbogbo àwọn ọkọ̀ yẹ àwọn ọkọ̀ tí ò lè rárá ṣùgbọ́n àwọn tí ò sí ṣe mùsùlùmí tẹ́sì wọn bá fẹ́ ọ̀lẹ́ bàbá ń ṣe àwa làwa ọ̀pọ̀ fáìlì ìgbà wa ń ṣe kọ́nà ṣe àmì wa náà ọ̀sọ́lọ́ ìtumọ̀ ìtumọ̀ and serve in punishment. Àbíbẹ̀kọ́ ni, so àbá wa kọ́ RIP tagada, ọlọ́mọ bí tó máa tó ní kàlùkù. Ẹ tó bá jẹ́ pé rẹ́sì ti ní á fún. tó bá jẹ́ pé reserve in punishment, ọlọ́wọ́ á ti kí ni a òun náà. ìtumọ̀ yóò lé kò wọlé ní? So yẹn wá kọ́ wá ti ara mùsùlùmí náà lè fún fọ́fára ìsì ìjàmà tọ́ra yìí tí yọ̀kọ́ lè tọ́ lọ́wọ́ ẹ̀hẹ́ tó bá jẹ́ rẹ́sì sí ọlọ́wà fún rẹ́sì sí àlọ́bí náà lè ti sọ bẹ́ẹ̀ ó ní ìsàrọ́ yẹ̀tẹ̀rí fún wọ́n kókù kọkọjá àlọ́bí bá ní yẹ̀tẹ̀rí àwọn ìsàrọ́ obìnrin ó lọ sí ni àbí wọ́n ń se mi kú lọ́dọ̀ ẹ̀ àwọn sọ̀hábà nígbò ló ṣe jẹ́ ó ní àmà àlàáfíì múmi yẹ̀sẹ̀rí oníṣẹ́rẹ tó bá jẹ́ múmi ní onígbàgbọ́ òdodo tó kú ó lọ àti gbọ́ngbọ́n á sì rí kó bí aburú ẹ̀ pé áhùn náà ti ẹ̀lẹ̀ kú ọ̀nà ṣeun àti ẹ̀sìnlé ẹ̀rì rest in peace reserve in punishment so kò sí ẹ̀bá lọ àdáwùsẹ̀ ló rédíò ìtó ní kálukú bá dìdá àmì ọlọ́run máa fún a lè fi yẹ bribe ọlọ́run ìgbọ́n ti wá kọ rẹ̀ sí ìpèsè ìdí sàárè yìí báyìí kọ́ rárá o eléyìí ò ṣe pí iṣẹ́ ìyà ló ṣe kọ́lọ́ máa fi yàjẹ́ wa ọ̀sọ́lọ́ máa wà lẹ́nu ní ìlànà Muhammadu náà wà lókè sọ́nà náà èyí táwà bọ̀ ní wípé ta bá fẹ́ fi òkú mùsùlùmí kájọ kó kọjú sí kíbùlà tó ti yé bóyá orí ni àbójú ni ohun tí a fẹ́ mọ̀ ní wípé kíbùlà wà dàbí òun lélẹ̀ òkúta fẹ́ sí àti ẹ̀gbẹ́ ọ̀tún ẹ̀ nílẹ̀ kí la wá sí nílẹ̀ ẹ̀gbẹ́ ọ̀dọ́ àbíbẹ̀kọ̀ ni a kọjú sí kíbùlà ẹgbẹ́ ọ̀tún lè lè tí bá ti gbélẹ̀ báyìí tí mo kọjú sí kíkla tí mo fẹ̀gbẹ́ ọ̀tún lélẹ̀ mo fẹ̀gbẹ́ ọ̀tún lélẹ̀ tí mo kọjú sí kíkla dára ṣùgbọ́n tí bá fẹ́ fi ẹ̀gbẹ́ ọ̀tún lélẹ̀ bí kí ni máa ṣe máa yí báyìí àbí tí bá fẹ́ fẹ́ lélẹ̀ mo máa ń kọ́ sí ìgbìlà tó bá jẹ́ pé mùsùlùmí nìyẹn èyí tó bá wá jẹ́ ẹ̀ẹ́nu ẹ̀mú ti ẹ̀mú نعم بسم الله وعليكم السلام èmi ò tí mọ ọ́ lórí ọ̀ lórí tí mi tèkì bá wáyé wọ́n ti sí wọ́n dẹ̀ ti dá ah, ẹ̀fẹ̀ bò tí wọ́n bá ti sí tán ti dá ẹ̀fẹ̀ bò tí wọ́n bá tún àkọ́kọ́ abẹ́fẹ́ sí kọ́bì kan wọ́n wá ìgbẹ́bì kan ìdí tó gbé ajá mójútó pé kọ́ lè gbẹ kó bá bó ti yẹ kọ́ gbẹmú nígbà tó wáyá táwọn ẹbí kọ̀ọ̀kan jẹ́wò pé bẹ̀yìn òwà òkè ó ti bọ́ sí gbagbàdì oúnjẹ ilé kan wọ́n bá ní kọ́ pé kú òmẹ àwa náà bá sọ fún ọmọ ológun kò sí láì kò sí láì sí kọ́ pé kú ò láwọn kan bá ń kó oríṣiríṣi wá pé ah wọ́n gbọ́dọ̀ pa irọ́ wọn kọ́ bá ní kọ́ pẹ̀lú yẹn bàbá ìtọ́lọ̀ ń fọ̀rún fẹ́ bàbá ìtọ́ ìsẹ́ adìyẹ náà mọ́ ti sáré lọ máa dìyà bá ẹ padà aṣálọ́fẹ́ tó jẹ́ mọ́mù tó jẹ́ pàwọn náà ní ètò rárá wà bá mọ́mù rárá wọ́n ṣá gbogbo àwọn gbọ́dọ̀ bí ní bẹ́ẹ̀ náà lọ sí wọ́n fẹ́ sílẹ̀ lẹ́yìn wá lọ́rùn nígbò èèyàn kan bá sọ bí a bá pe nkọ́dọ̀ àwọn ẹbí wọn ẹni tó jẹ́ bí àgbàlagbà ó yá bàbá ẹ máa bọ̀ àwa wà bí sàárì lọ́kọ́kọ́ pẹ̀yẹ ọlọ́ọ̀bà má jẹ́ ara bù má jẹ́ ara bù ọlọ́ọ̀bà jẹ́ ara bù ọlọ́ọ̀tì tàwa fẹ́ kí a bá lọ Orí ìgbàgbọ́ lè tí máa jìnà èmi tí wò pé mo nílò mí ọ̀kan kó dárí pa máa kúrò mi o. Tó bá jù ní wọ́n pa jù ẹgbẹ́ àwọn òní bá wọ́n dá sí lọ. pààyẹ́ ti àti òsì ìwẹ̀ fún so fi jẹ́ pé kọ́lọ̀ ọba àmú tí ní ìdíbá wà ọ́ sí òkú sí bá pẹ̀rẹ̀ lọ bá rí fókù tí wọ́n sí wọ́n sí ipá lórí dọ́kúmẹ̀ntì kan dọ́kúmẹ̀ntì yẹn ọmọ ẹ̀ bóyá ń bá pẹ̀rẹ̀ ọmọ ẹ̀ lọ sábẹ́ríkà wọ́n ti níbi tí ọmọdé sókú ó bá jábọ́ wọ́n ti wá ìpù tó bá wá pásítọ̀tù wọ́n bá wáwá ló bá rọ́ sí pé à ah, nígbàgbọ́ ń gúyẹ pẹ̀lẹ́ ẹ̀kọ́ yẹn tí mo ń sókú kí ní kan máa jábọ̀ wọ́n wu àbọ̀ ni bàbá wọ́n wu àbọ̀ ni wọ́n wu tààrà ah, pásítọ̀tù Amẹ́ríkà ẹ̀ mọ́ bó ṣe rí lọ́dọ̀ wà ní ìgbàdẹ́lò mi gbàgbà ní kéèkì àwùjọ náà ni wọ́n wu ẹ̀hẹ́ tó bá jẹ́ tẹ̀sẹ̀ ẹ̀bọ̀ tó bá ti jẹun tó pẹ́ kàfì sílẹ̀. Ní tó wá súnmọ́ jù ní wípé bá ṣe gbókù sí gbogbo bá ti wá láàájì òkú bí ó ti láàájì síbẹ̀ lọ́wọ́ ní àà ah, rárá ìtò yẹ kó kọjú sí ní kíblà ní kìíní kan kìíní kan ẹ̀fí ẹ̀hùn nígbà bá ti pé àrárá ah, aléláàjì yọ ká ṣe kí ni ká tún ṣe ìkọ́nà tó wá ṣe kí jẹ́ dára náà ọ̀sán lọ́wọ́ alẹ́ rẹ̀ bí kí lọ́dún ṣọ́gbọ́n lọ́wọ́ alẹ́ rẹ̀ وأصحابي أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت náà wà ní kò sọ̀nà náà. ẹlẹ́gbẹ́ òkùnkùn àbẹ́gbẹ́ àjẹ́ ẹ bá máa dárúkọ ẹ̀kọ́ sọ pé ìjọ ẹ̀sìn ẹ̀gbọ̀gbọ́ yíyẹ̀ نعم نعم نعم Thank you. fi ọmọ sílẹ̀ Thank you.

ọ̀rọ̀ máa wá dàrú lólé kákọ́kọ́ ṣe sùúrù pẹ̀lú ra wa dáadáa kàdálíkà kó ń tómi nǹkan bẹ̀rẹ̀ lẹ́yìn náà ṣe wà tẹ́lẹ̀ nìyẹn ìwọ náà gbàgbọ́ yé gbà kan rí àwọn tó gbọ́ yé náà máa ń sọ fún ẹ ó máa wò wọ́n bí ọ̀tẹ̀ bí òkò lórí wàyídà nákùnlẹ̀ dínà àmọ́nù kọ́lù wàyídà nákùnlẹ̀ dínà àmọ́nù kọ́lù àmọ́nà wàyídà kọ́lù ìlàṣẹ̀ àkùnrin kọ́lù

Tébí náà lọ sọ pé àjọ tó lè lè lọ klọ́ọ̀bù lọ. Ṣé mọ̀ àwọn tí wọ́n lọ́yọ̀ mọ̀ká àwọn àfáàyẹ gọ̀ọ̀gọ̀ báyìí ti tó lè ní ìdí olówó ní ṣe sì lọ. Á ah! kí lọ gbádùn ara rẹ̀. Ṣé mọ̀ báwa náà ṣe ń wà àwọn ọkọ̀ tẹ́lẹ̀ ní ọlọ́wọ́ aṣàánú wa kàdáníkà kóòtù mi kọ́bẹ̀ lẹ́yìn náà ṣe orí tẹ́lẹ̀ pamọ́ náà máa ní ọkọ̀ ọlọ́wọ́ aṣàánú ìwọ náà wá lójú ó ti di pé gbogbo àwọn tí wọ́n gbàgbọ́ yẹn àbí bí pé wọ́n jámọ̀ kankan rárá wàá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn wàá fi sùúrù bá wọn lò wàá máa ṣàdúrà fún wọn wàá tún ràn wọn lọ́wọ́ lórí àtìlé nǹkan yẹn ṣe torí bí ọ̀pọ̀lọpọ̀ gbà bá ṣe máa ń pírẹ́sì sáwọn èèyàn kò kí ń jẹ́ kó rọ̀ wọ́n lọ́rùn láti ṣe nígbà bá fẹ́ ní káwọn sọ̀hábà máa mú sí ó bẹ̀rẹ̀ pẹ̀lú díẹ̀ díẹ̀ ni ìyẹn òtúmọ̀ sí díẹ̀ díẹ̀ ọ̀yọ́ pé ti máa mùkò mẹ́wàá ẹ̀ rárá jẹ́ ní sẹ́vẹ̀ ọwá tó ní owó tí èèyàn kan ṣe analysis kan mo wo fídíò kan lánàá ó wá ń sọ̀rọ̀ pa pé téèyàn bá mo ìjà mọ́ lẹ́yìn tó bá ń gbé us ó máa ń pè bóyá bíi sixty seven thousand dollars sixty seven thousand dollars lélẹ̀ sìn almost thirty four million naira ó wá ń sọ ní ìjà téèyàn kan mo lójúmọ́ àti iye owó tó jẹ́ pé téèyàn bá mo ìjà for lifetime owó tó ti mo ìjà láyé ẹ̀jọ̀ mọ́ ní apapulation tí wọ́n náà tàbá gbé wá náírà kò dé ní 34 million naira owó tẹ́lò méjì tí mo ti dá lé ayé tó kọ́ ni ó tó ra nì bó bá ní kò tó wá ra nì owó tẹ́lò méjì tí mo ti tó bá mo ti 500 naira lójúmọ́ èló nìyẹn ló ti jọmọ́ 15,000 kọ́ yẹn èló ni lọ́dún àìsàn oríṣiríṣi tó tí a máa dá sí lára tí máa rògbò láti fi tú ìtì ẹ̀yìn tí gbogbo àwọn ọmọ yẹn náà sọ fáwọn èèyàn bóyá ní ẹjú wá sí gbogbo ìgbìyànjú rẹ ẹjú wá ní pàtàkì wà tó yí padà ló fi rí lẹ́sẹ̀ sí pé tí bá pọ̀ jù ní òpẹ̀lẹ́ ni a tún kó bẹ́ẹ̀sì ìdèmí gan ni wọ́n sì ní àti ìṣẹ́rọ mẹ́ràn kíkọ́ ṣe kí ni kíkọ́ kọ̀ọ̀kan pa tọrọ obìnrin bá ti wá di pé ọkọ ẹ fẹ́ kọ̀ ọ́ pa torí kó ń ṣe sùúrù pẹ̀lú ọmọ ti wá wà láàrin wọn ṣe rí kọ́sọ́dì ọmọ tí ọmọ bá kéré tí bàbá ló lọ́mọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ṣe gbé kalẹ̀ ṣùgbọ́n ìgbàláyé wà tí ọmọ bá kéré kó wà ní kọ́sọ́dì ìyá ẹ̀ tí ìyá bá ní nílé gbọ́mọ sọ́wọ́ obìnrin ní ìmọ̀ fẹ́ fi já ọkùnrin lójú ìbólóòfẹ́ mímọ́ àìdẹ̀fẹ́ mọ́ náà gbónú náà ló ya ìdílé sùkalẹ̀ àbí ìlú sáàsá ló bèèrè ló fi ń pọ́kọ́ òpin ló da fẹ́mi òun lè ṣe àbí kó òun kọ̀ ó wá òpin nígbà tí bá táwọn ọmọ tí ò bá rẹ̀ níbẹ̀ tọ́jú ọmọ àbí wàá jẹ̀yà dáadáa ó wá nílé ilé gbọ́mọ tọ́jú o irú ẹni yẹn lè máa tọ́jú ọmọ tọ́mọ bá mọ mú ó lè wá obìnrin tó ń bẹ sí ọmọ ládùúgbò kó ní kó máa bóun bẹ sí yẹ ó dẹ̀ lè máa sanwó fún yẹn tí ó ti yé tó ìyẹn bẹ́tà ká fún ní ọmọ màálù tó rọ́mọ tó jẹ́ fọ́mọ màálù ní àfi bẹ̀rẹ̀ gbé sí ayé ẹ̀ implication oríṣiríṣi náà ni tó bá padà wùwà màálù ẹ má gbé mọ̀ ọmọ tó mú ní o kọlọ̀kùn ṣàmì wa tó bá wá ti di wípé obìnrin ó di pé ẹ̀rù bà pé ọkọ ó lè pòlú sí ọmọ yìí látara tó kò lẹ́sìn nínú àwọn ọkọ tí obìnrin bẹ́ẹ̀ lè ṣe alákọ̀ọ́kọ́ tọmọ yóò bá sí ìdàgbà tí ó ìgbàlágà lọ́dọ̀ àwọn àpapọ̀ ní tí ó bá ìfi wọ bí ọmọ sí ẹ̀rù àti oríṣiríṣi méjì wọn ló bèrè torí fún ọmọ dáàtì ọkùnrin ò lè sọ àtọ̀ ni tí wọ́n tó lọ látàárọ̀ títí tó ti dé ló bá kó fẹ́ máa ó yá ó yá lọ́tọ̀ láàrin bá bà Tẹ́bẹ̀ẹ́ fọ́mọ tọ́kùnrin bá tọ́, tọ́nà ò bá ṣàánú ẹ̀, ọmọ ẹ̀ lè dàgbà, ó lè tọ̀dé yunifásitì, pàápàá jùlọ tó bá jọmọ obìnrin, ó lè tọ̀dé Torí pé wọ́n máa jí tọ̀, bàbá wà ní pápá láàrin àwọn ọ̀rẹ́, tọ̀ ni, àrẹ́rí kọ́nà kò ṣàlùkù àmójútó ẹnu bí lórí ní gbogbo lójú lọ òrùka kọ́kọ́ má bàá máa tọ̀ ní gbogbo ẹ̀ ló irọ́ ìrìn àìmójútó ọmọ ẹ̀ àbí kó infection kan ni ó ń so obìnrin ní kọ́sọ́ọ̀dì kódà ó lè tàta rẹ̀ kó pe àwọn èèyàn àwọn àfẹ́ẹ̀sì ọba dáadáa ọmọ yìí sì kò ní lè mójútó ṣùgbọ́n tọ́mọ bá ti dàgbà lérú àwọn ìṣẹ́ sọ yẹn tẹ́yìn yẹn kọ́sọ́ọ̀dì ẹ̀ bàbá ti lágbára wípé kò fi ilẹ̀ fún nílò ẹ̀sìn tó bá jẹ́ ní ètò ìjọba tá ń lò inú ó lè lọ́wọ́ bá ara yìí tó ti yé tọmọ bá ti wá dàgbà ó tọ́ máa sọ ní pé ibo lọmọ fẹ́ èyí tó sì máa ń súnmọ́ jù ní pé kọ́mọ ní mo bá mọ́mì mi lọ ni àríbẹ̀ kọ́ ni mọ́mì ẹ̀ lè máa bá fọ́ṣọ́ wọ́n lè máa bá dé bá ìgbà wo ṣùgbọ́n bó bàbá jẹ́ ráyè fún gbọ́mọ fọ́ṣọ́ tó lè bá mọ́mì lọ tó bá wá di pé bóyá irú ìlú báyìí tóbìnrin yẹn bá ń páyà pé látara pé ọmọ ìlú bá ń padà sọ́dọ̀ bàbá bàbá tó jẹ́ pé látàárọ̀ ó ti lọ ta bàbá jẹ àbí ó ti lọ bàbá jẹ igbó ni kùrà ọtí ni kùrà ó máa bá yí ọmọ yẹn jẹ tó nínú àwùjọ tá wà ètò sí láì sí obìnrin yẹn bá padà lọ sọ́dọ̀ tìjọba ìdí ìdí ìdí báyìí lóòótọ́ ńlá lọ́tẹ̀sí ó lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n káwọn ọ̀dí ìgbó tí ó lóòrùn ìlú èkì náà láwà ó tẹ̀lé lọ fún yẹn náà nípa kó bẹ̀rù ẹni yìí kò ní mójútó ọmọ ẹ̀ méjìlá ló ń wọlé ó ti jáde láago mẹ́rin àbọ̀ àwọn ọmọ àjọmọ àdúgbò tó gbogbo eléyìí látara ọmọ ni irú ẹgbẹ́ sọ kó gbìyànjú kó ọmọ ìyá tí wọ́n tún gbà nímọ̀ràn torí kéèsì oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìdájọ́ general lè lè ta sọ ìyàtìmọ̀ràn general ẹniyàn lè ní special advice lórí pé kó ṣe rí ìbáyìí tó bá di sàráǹgídá àwọn àfáà tí lè ò tó jáde ayọ dọ́dọ̀ ọkọ̀ ìgbà bí ìyọ máa ń bẹ̀bẹ̀ ni ìgbà bí obìnrin yẹn lè bẹ̀rẹ̀ sí ti ọkọ̀ ọlọ́mọ fi bẹ ìkọ̀ fi ṣàánú mi from time to time ọmọ ìyá máa wá sí ẹ torí pé ṣe rí gbogbo tó bá jẹ́ tọ̀ lára a gbọ́dọ̀ máa sára fún gbogbo tó bá ń pa kọkùnrin àti obìnrin kọra wọn lẹ̀ a gbọ́dọ̀ máa sára fún torí pé àdánwò ẹ̀ pọ̀ àwọn ọmọ ṣùgbọ́n máa ń jẹ́ èyí tó pọ̀ jù ní òyà tí obìnrin kan bá ti lọ fi ọkọ mi ọmọ tó bí títí tẹ́lẹ̀ ọmọ fẹ́ ṣe wòlímọ̀ ó fẹ́ ṣe graduation wọ́n wá ní bàbá àti ẹ̀kọ́ ìyá òun náà wá ojú tọ́mọ bí a máa ṣe nǹkan rí báyìí lè síbẹ̀ ó wá bí ilé ọkọ̀ àárọ̀ lẹ̀ ó fi ilé ọkọ̀ ọ̀sán lẹ̀ ó lọ sọ́dọ̀ tààrọ̀ torí pé ọ́n ti fẹ́ rámúrá oríṣiríṣi aburú máa ń padà ń ṣẹlẹ̀ old friend ọ̀rẹ́ àtijọ́ àríbẹ̀ kọ́ nígbà míì ọkọ̀ tó wà lé ààrẹ lè ṣe àwọn àpáàtí wa pè ẹ yọ ọmọ yáà nípa dẹ́ẹ̀dà ó yẹ wá ya fọ́tò pẹ̀lú ọmọ yín ọkọ̀ tuntun bó ló ti máa ń dárẹ̀ pé ó jọ sọ àdàtì ìyàwó wọn jọ ya fọ́tò títì ló pa ọkùnrin bí owó kò tó wò pé àbíkó máa lọ wọ́n wá tẹ̀ títí láti kó máa lọ àwọn nǹkan tí wọ́n máa ń torí ẹ̀kọ́ obìnrin gan nígbẹ̀ẹ́sì àti ikọ̀ obìnrin ní ìṣe ṣìnà ọ̀gá ní ẹ tí ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ah, tí ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ wa náà bá kó gbogbo tó lè lérú ká gbìyànjú láti máa ṣọ́ra bẹ́ẹ̀ ìpìlẹ̀ sílé o gbogbo àwa tá àti ìfẹ́yàwó ẹ jẹ́ ká ṣọ́ra tàbá ti fẹ́ fẹ́yàwó ká ṣọ́ra àwa tá fẹ́ fẹ́ sí náà ẹ jẹ́ ká ṣọ́ra tó ti yé káwo kí ni mo sì á ọmọ yẹn náà ó ṣe kí ni àbọ̀ kì í sọ bẹ́ẹ̀ ọmọ yẹn straight àbí ìbí tó wù lẹ́ ni á ọmọ yẹn straight kò straight ní mọ́ ní o ó kọ̀ straight ní ó kù wà lẹ́yìn ẹ̀kọ́ ni àbí ó ṣẹ̀rọ lára kàmẹ́sì gbogbo àwọn ọ̀rẹ́ ní kọ́kọ́ pẹ̀lú ìfẹ́ wò lára òní ó ti tọ́ ó pọ́n látòkè délẹ̀ ilẹ̀ mẹ́lú ta ní àpá àrùn kan ní o gbọ́dọ̀ pupa o kò ní ṣe pupa díẹ̀ o ìwọ ní bàbá dúdú ni obìnrin tó pupa ṣé òun náà níwò pé ah, àfá àdúgbò yẹ àfá yẹ máa tẹ́jì nínà ẹ̀kọ́ fáfá ìdájí bí tó bá jẹ́ fẹ́yàwó wá ìdú lẹ́sìn ọmọ ẹ̀rẹ́ ah, ah, ìjáàbò ẹ̀ keep Lagos plain irú ọ̀nà dáadáa ni ọmọ ilé tó bá wọ sí ìbáyìí ìjáàbò ẹ̀ àwọn obìnrin dáadáa ni bí a máa wọlé àbá ìlú ẹ̀kọ́ ni ṣérú ẹ̀lẹ́fẹ́ ọlọ́àbí ṣe rọrùn ẹ̀ kò ní jẹ́ ọkọ kò ní jẹ́ méjì kódà kò ní jẹ́ mẹ́ta ọlọ́àbá yìí pé gbígbẹ́ ẹkọ́nọ́mì ọlọ́ni ẹ máa wẹ ẹkọ́nọ́mì wà máa ìkòsí tó jẹ́ ẹkọ́nọ́mì nílò ògùn owó ríṣùà mọ́lé ríṣùà nílẹ̀ kéèyàn fẹ́yàwó ó wá fẹ́yàwó kò lówó lọ fẹ́ kejì kò sí ti jọra fẹ́ kẹta tó bá wá fẹ́ kẹrin tí ó bá tún wá lówó wá sọ fún mi pé àfa àmúmà fẹ́ kẹrin kò sówó wá sọ fún mi ẹ̀ <laughs> ok ma Down. <laughs> Down. káàkiri òkú sílé òdá ìyà náà ìyà ló jẹ́ fòkú àwọn èèyàn máa jókòó lé lórí wọ́n máa tẹ̀ mọ́lẹ̀ kọjá àbí bí o bá sí àrí ìfòbí yẹn lọ lẹ́yìn náà gbogbo àdìkò táwọn mùsùlùmí máa ń lọ sí tẹ́ mùsùlùmí tó máa ń lọ sálámọ̀ táwọn mùsùlùmí tí wọ́n máa sọ fún wọn pé ya ẹ̀yin tẹ́ gbé ló bí ìyá àti ní àlàáfíà ọlọ́kọ́ máa bá yìí nínú alìmọ̀mí nínú alìmọ̀mí náà nínú alìmọ̀símá alìmọ̀símá ẹ̀yin mùsùlùmí ẹ̀yin mùsùlùmá wà alìmọ̀mí náà alìmọ̀mí náà ẹ̀yin mùmí ẹ̀yin onígbàgbọ́ òdúdú ọkùnrin àtòbìnrin wà nínú ìṣẹ́ aláwọ̀gbọ́kùn láìkóòrùn ẹ̀yin ẹ̀mà ìgbàgbàdùn àwọn àdọ́gbọ̀ wa darapọ̀ mọ́ yìí abẹ́ẹ̀rí kan òkúta dáadé mélòó la máa ń ṣe àdúrà mélòó kí ọwá gba sàárè òkú kọkọjá aládùúgbò ó ti mọ́ ara sí ló kọ̀yìn kọ̀yìn pẹ̀lú ẹ̀ tó kásìkì sílé kò sí lára ìlú wa ìṣọ́lù ìlànà kògbó wà látẹ́jìlẹ̀ sàárè ìhà ẹ má fi irun sí sàárè lára ilé tá a ti òkú sí àdìyàn máa fi irun lẹ́sẹ̀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 حياها الصلاة حياها الصلاة حياها الصلاة ووقت الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله يا الصلاة يا الصلاة قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم أوقظ أوقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر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 يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله